alhamdulillah ọpẹ́ fún ọlọ́run ọba wa alladhi amara zawja bi mu'asharati zawjatihi bil ma'ruf ọba tí yọ pa ọkọ ìyàwó láṣẹ wípé kó máa ṣe dáadáa síyàwó rẹ̀ gbogbo ọ̀nà dáadáa kí inú rẹ̀ ó fi máa dùn tí ìgbépọ̀ wọn tó fi rọrùn ọlọ́run ọba pàṣẹ ó ní kọ́kọ́ yìí kó máa ṣe kó máa fi súnmọ́ wọn ọlọ́run ọba tó ṣe bẹ́ẹ̀ adúpẹ́ fọlọ́run ọba náà wassalatu àánú

ó ní a máa fẹ́ra wa nígbà wa fẹ́ra wa tán yìí ọlọ́run ọba aláà tún wá sọ tọkọ ọmọ ṣe fún ìyàwó rẹ̀ tí ìgbépọ̀ wọn tí ó fi rọrùn tí wọ́n fi wá soríire lérí ìyàwó tí wọ́n ṣe tí wọ́n sì ní kábàámà lérí ẹ̀ ẹ̀yọ́ miami ìwọ yìí òun náà láfẹ́ fi bánu sọ̀rọ̀ lẹ́nu òkúkú sáújà ẹ̀yọ́ miami lọ́kùnrin gbogbo àwọn tá a fẹ́ gbéyàwó àbáwọ̀ tá a ṣe gbéyàwó àbáwọ̀ tá a ti níyàwó ńlẹ́ ẹjá lọ lè mọ̀ ìpè al-mu'asharatu tayyiba mu'asharatu az-zawjati bil-ma'ruf ibadatun min al-ibadati adh-dhahira ká lè mọ̀ pé ìmọ̀ abóbìnrin lò dáadáa ìmọ̀ ṣe dáadáa sóbìnrin ẹ̀sìn ni amọ̀rọ̀láhù biha ọlọ́run pàṣẹ amọ̀rọ̀ ìbáàdì ọlọ́run déédéé sọ jìbìrìlù kalẹ̀ kọ́ wá sọ fún anábìwá Muhammad sallallahu alayhi wa sallam pé ká anábìwá sọ fún gbogbo àwọn ọkọ ìyàwó wípé ká máa ṣe dáadáa sáwọn ìyàwó wa tá a fẹ́ sílé ká máa fi súnmọ́ òun ọlọ́run ọba torí pé ẹ̀sìn ni bọ́lọ́run bá pàṣẹ pé ẹ̀sìn kan bẹ́ẹ̀ yẹn bá ṣe yọ gbàláàdá bẹ́ẹ̀ yẹn bá ṣe yọ kàn wàhálà ọlọ́run ọba aláǹsọ nínú alukur'an ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitanir rajim wa 'ashiruhunna bil ma'ruf ọlọ́run ọba ní ẹ̀yin ọkùnrin mo pa yín láṣẹ wa 'ashiru wa 'ashiruhunna ọlọ́run bá ní ẹbá àwọn obìnrin lò dáadáa bílẹ̀ ma'ruf gbogbo nǹkan tá a mọ̀ tọ́ dáa tí ó máa dùn mọ́ ìyàwó tó o ti ń ṣe ọlọ́run ni mo pàṣẹ kọ́ ọ máa ṣe ọ̀pọ̀ rẹpẹtẹ òun tún wá lọ lè béèrè lọ́wọ́ àwọn ìyàwó rẹ̀ dùn mọ́ wọn ní nǹkan tí wọ́n mọ̀ tí máa dùn mọ́ o wò ń táwọn ń ṣe mọ́ àlá ní kí wò ṣe ọlọ́run bá ní wà á ṣèrò hunna bil ma'ruf ẹ máa bá àwọn àyàwó yín lò dáadáa gbogbo tí wọ́n máa dùn wọ́n nù ẹ máa ṣe é fún wa sọ́ọ̀tù nìsa Quran four aya ninety lọ́lọ́run ti gbé ìbáàdà náà kọ́ wa lọ́rùn kọ́lọ́mọ́sẹ̀ díà paasi ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sahibul mu'asharati khairun nas inda Allah ẹ rí ẹni tí máa ń ṣe dáadáa síyàwó rẹ̀ òun ló lóore jù lọ́dọ̀ ọlọ́run láàrin àwọn ọkùnrin láàrin àwọn ọkọ tó pé àwọn èyí ṣe dáadáa fáwọn ìyàwó wọn bí dáadáa wa bá ṣe pọ̀ sí sáwọn ìyàwó wa bẹ́ẹ̀ náà ni a ṣe lóore sí lọ́dọ̀ ọlọ́run la ṣe lọ́lá sí lọ́dọ̀ ọlọ́run ẹni lọ́lá jù láàrin wa tó dáa jù láàrin wa òun náà lẹni tí ó dáa sí ìyàwó rẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni khairukum ẹni tó dáa jù láàrin ẹni tó lóore jù láàrin ẹni rẹ̀ àárín yín ẹni ọlá ẹni yìí khairukum li ahli òun náà lẹni tó dáa jù láàrin yín sí àwọn ìyàwó ẹ̀ wa ana khairukum li ẹ wá rí èmi tí ń sọ̀rọ̀ yìí èmi ni mo lóore jù láàrin yín torí pé èmi ni máa ń ṣe dáadáa jù sáwọn ìyàwó mi dáadáa tí ń ṣe sáwọn ìyàwó mi kò sẹ́ni tó lè ṣe ní gbogbo yín ọlọ́run mọ́sá fi aṣọ́nà àwọn ẹni rẹ̀ Allahumma ij'alna min ahli khairi ọlọ́run fi aṣọ́nà àwọn ẹni rẹ̀ àmì ọ̀ràn ọ̀lọ́ lè wo ìhàtọ̀ ọkọ síyàwó rẹ̀ wa min huquqi zawja nínú àwọn ìwọ̀ tí ọlọ́run bá gbé kọ́ wa lọ́rùn tó pè ní dáadáa tá a máa ṣe sáwọn ìyàwó wa òun náà ni anáfàkọ́tù àléhà òun náà ni ká máa náwó lé wọn lérí ó máa ṣiṣẹ́ ó máa wá máa kó owó iṣẹ́ tó ṣe fún ìyàwó rẹ̀ láti máa fi súnmọ́ ọ lọ òun wà lábẹ́ rẹ̀ òun máa ṣàwọn iṣẹ́ tọ́lọ́ ni ó máa ṣe sórí owó tí ó máa ná ọlọ́run bá ní ìwọ ọlọ́mọ fún ọlọ́run bá ní ilé yóò ń fẹ́ kẹ̀dọ́ sàátì míín sàátì ọlọ́run bá ní gbogbo àwọn tó bá ní owó tó pọ̀ láàrin tí mo bù fún tó pọ̀ nínú púpọ̀ yín náà ní kẹ́ ẹ ti bù púpọ̀ fáwọn ìyàwó yín ẹ jẹ́ wọn máa gbádùn ká máa jẹun tó dáa ká máa wọ tó dáa ká máa gbébi tó dáa ká máa gùn tó dáa ọlọ́run ọba ní ẹni bá ní púpọ̀ láàrin yín ẹ bù bó ṣe pọ̀ nínà fáwọn ìyàwó yín wà máa ń kó dérò alẹ́ irisco ọlọ́run ọba ní ẹni tóun ọba ní púpọ̀ nínú díẹ̀ náà tóun náà nìní kọ́ máa fi sáwọn falẹ̀ yóò fẹ́ mímọ́ àtà ńlọ a jẹ́ pé ọlọ́run ọba ò fẹ́ràn ahun ọlọ́run ọba aláwo sì wá sọ pé kóbìnrin ọlọ́lẹ̀ fẹ́ ahun ọkùnrin tó bá sì já ahun ọlọ́run ọba ní òun ò nífẹ̀ẹ́ kọ̀tẹ́láṣẹ òun tọ́lọ́run ní dandan ní kẹ́ ẹ máa ná fún wọn ìwọ́ wá lọ́ọ̀ ná nígbàdùn márèèjì yẹn ọ pé owó lobìnrin máa ń jẹ ni owó òun náà lobìnrin máa ń jẹ sọ́ọ̀tù tọ́lák Quran sixty five ayé ẹlẹ́ẹ̀keje lọ́lọ́run ti ń sọ fáwọn ta ní kọ́pọ̀ ká bù fáwọn ìyàwó wa ká máa gbádùn ká máa jìyà lábẹ́ wa àwa tó dé pé níwọ̀n bá la ní níwọ̀n bá ta ní náà ká máa sàwọn bẹ̀ ká fún wọn bí pápá ṣe máa. ìbáàdàn anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní idha anfaqa ar-rajulu ala ahli nafaqa gbogbo èyíkéyìí ọkùnrin tí bá ń dawó lẹ̀ tí ń náwó fúnyàwó ẹ̀ yahtasibuha tí ń fi retí oore lọ́dọ̀ ọlọ́run tí ń fi ń retí ẹ̀san yahtasibuha fayalahu sadaqa anabi ní a máa kọ́ sípò sàrà fún gbogbo iye tó ń ná fúnyàwó ẹ̀ pátá owó oúnjẹ owó aṣọ owó ilé àti owó oògùn gbogbo ẹ̀ ọlọ́run ọba aláwọ̀ gbé sínú iṣẹ́ rí rẹ tó fi wà sí jẹ́nà lọ́rùn ni tàbá wa mà bẹ́ẹ̀ àní kanra ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìwọ̀ òun náà ni asokùnà ilé tí ìyàwó ọmọ gbé ó kéré parí ìyàwó gbọ́dọ̀ dá yàrá kan ní ó ṣe wá kéré parí kọ́lọ́hún mọ́sẹ̀ gbà wá láàyè ilé ìwọ náà máa ṣètò ẹ̀ ara àwọn ìwọ̀ ni nígbà tí gbéyàwó wá léwu ilé tó gbéyàwó yẹn sì wọ́n wọlọ́kọ̀ọ́lé náà bọ́ọ̀ bá lè kọ́ wọlọ́mọ̀sáwọ́ ẹ̀ ọlọ́wọ́n bá ní askinuhunna min haythu sakantum min ojedikum ọlọ́wọ́n bá ní askinuhunna àwọn ìyàwó yín ẹ fi wọ́n bọ inú ilé tẹ̀ ń gbé ẹ̀gbálé fún wọn ẹ̀kọ́lé fún wọn ẹ̀yin lẹ́sẹ̀ tó lé sọ́tò tọ́lá Quran sixty five ayẹlẹ́ kẹfà ti ń sọ pé ọkọ ni ọgbàlé ọkọ ni ọkọ̀lé ẹ̀yọ́ màyá nínú àwọn ìwọ̀ tí ó jẹ́ pé ìyàwó nílọ́rùn wa ni ẹlẹ́ẹ̀kẹta al-it'am òun náà ni pé bàbá ti wá gbé sínú ilé tán nítorí wá kù ni pé ọ máa wá máa fún lóúnjẹ sórí oúnjẹ yẹn dandan ni lọ́rùn rẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀ àwọn láṣẹ máa ṣe dáadáa sí nínú dáadáa tó ga jù fóbìnrin náà ni kó máa jẹun ayé nìkan wá bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó lè rà nàbí ó ní kí ni ìwà àwọn ìyàwó wa lérí wa àwọn nǹkan wo lọ́lọ́run fẹ́ ká máa ṣe fáwọn ìyàwó wa ànábì ní àtúntà ìmàhà ọ máa fún lóúnjẹ jẹ ìdáàtọ̀ àìmta tí kiwa náà bá ti ń jẹun òun náà gbọ́dọ̀ jẹun wàtàkùsùwà ha ìsàkìtàsáìd tó o bá ti ń wọṣọ òun náà gbọ́dọ̀ máa wọṣọ ọmọ adásọ fún ọmọ oúnjẹ fún aṣọ oúnjẹ asọ oúnjẹ asọ oúnjẹ ọlọ́mọ àpá àwọn obìnrin fẹ́ràn rẹ̀ ọlọ́run ni máa rà á fi súnmí mi ọlọ́run ọba kí lè máa máa dùn obìnrin tí ọba obìnrin tí wà àti obìnrin tí bá ń pa ìgbéyàwó ò ní rọrùn kò nínú àwọn ètò tọ́lọ́wọ́n bá ní fọkùnrin àwọn àṣẹ ọlọ́wọ́n bá al-ihtimamu bidiniha lẹ́yìn ìgbà tó ti jẹun tán tó fi sínú ilé tán tó ń fún lọ́wọ́ ẹ̀sìn ló kù torí torí ẹ̀sìn gan la ṣe dá ọlọ́wọ́n bá ní yá ayọ́ alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo ku anfusakum wa ahlikum nara ẹ pàṣẹ ẹ ṣọ́ ẹ̀mí ara yín kẹ́ ẹ sì ṣọ́ àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín ká má wọ ọlọ́run ìtumọ̀ ẹni pé ó mójútó ìrun rẹ̀ ó mójútó ààwẹ̀ rẹ̀ ó mójútó sàká rẹ̀ ó mójútó hajj rẹ̀ ó mójútó gbogbo àwọn ìbáàdà tọ́lọ̀ ní ká máa fi súnmọ́ ọlọ́run ọba wa ó mójútó ìmánì rẹ̀ oníjọ́ dẹlẹ́bọ oníjọ́ dológun mọ́ lọ́wọ́ eléyìí gangan ló pàtàkì ju gbogbo àwọn nǹkan míì tá a máa ń ṣe fóbìnrin lọ nítorí pé torí ẹ̀sìn ọlọ́run ti dá wa bàbá jáde láyé ẹ̀sìn nìkan ọlọ́run ó béèrè sọ́tù tahrim Quran sixty six ayẹlẹ́ kẹfà lọ́lọ́run ti ń pàṣẹ pé ẹ̀yin ọkùnrin ẹ mójútó àwọn ìyàwó yín ká má jóná lọ́rùn anabi ni kullukum ra'i anabi ni gbogbo èèyàn ọkọ gbogbo yín ni alámòjútó wa kullukum mas'ulun an ra'iyatihi níta ni ẹ mójútó òun náà làwọn ìyàwó yín àtàwọn ọmọ yín á wàá béèrè lọ́wọ́ yín pé bóòlù ẹ ṣe tọ́jú wọn sí ó dùn ojú àlèkè àmọ́ ọlọ́run yóò béèrè ọ̀rọ̀ ìyàwó rẹ lọ́wọ́ rẹ kí ló dé tí ò kírun kí ló dé tí ò gbààwẹ̀ kí ló dé tí ò sin lọ́hùn kí ló dé tí ń saburú kí ló dé tí ò sin lọ́hùn ọba ọlọ́run ó béèrè lọ́wọ́ nínú àwọn ìwọ̀ tọkọ ọmọ fi jọkọ ìyàwó òun náà ni asọ́bùrù alàtọ̀bí àti ha òun ni ní sùúrù ọkùnrin tí ń lòyàwó kì í so ní sòrò ọkùnrin tó pé kò faradà fóbìnrin kì í so ní sòrò sòrò yìí ó wà nínú nǹkan tí Ọlọ́run pè wá sí pé a lè rí gbogbo tá a fẹ́ lára àwọn ìyàwó wa ara tá a máa fi jọkọ̀ òun náà ni pé ká máa ṣe sòrò lérí àwọn kùdìẹ̀kùdìẹ̀ wọn Ọlọ́run bá ní fáyín kárí tó mọ ọ́n Ọlọ́run bá ní tẹ́ bá kórìíra àwọn obìnrin tó wà lábẹ́ yín ẹ̀ka kórìíra wọn bẹ́ẹ̀ sì rí wọn nínú yín bàjẹ́ Ọlọ́run bá ní fa àṣà an takra'u wa yaj'al Allahu fihi khayran kathira ọlọ́wọ́n bá ní ẹ̀sìlẹ̀ wá kórìíra nǹkan mi ń gbà mí lára wọn o kó sì jẹ́ pé ọlọ́wọ́n bá aláwọ̀ padà wá fi oore sí ara àwọn obìnrin yìí yóò wá jẹ́ khayran kathira oore tọ́pọ̀ rẹpẹtẹ tẹ́yìn náà tẹ́ ẹ̀ fọkàn sí ẹ padà wá rí oore lára wọn tẹ́ bá ṣe sùúrù lérí ní tẹ́yìn ẹ̀mí ń kọ̀ lára wọn. sọ́tún nìsa Quran 4 aya ọlọ́wọ́n bá aláàtí fi ń jí ó wa yí pé kò sóbìnrin 100 percent orí yìí tó dáa orí yìí tó kù laaya ńlá ya forúkú mọ́mìnú mọ́mìnà anábì ní olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tó ọkọ ìyàwó kò gbọ́dọ̀ máa bínú sí olùgbàgbọ́ òdodo lóbìnrin tó jẹ́ ìyàwó ẹ̀ ìmọ̀ni ti dà wọ́n pọ̀ nkiri hamini ha kólikọ̀ anábì ní ti ọkọ ìyàwó tó bá rí ìwà kan tí ẹ̀mí rẹ̀ kọ̀ lára obìnrin nígbà ni pè lọ́dí ti ń ni ọkọ àwọn sàhábà lànàbí ń báwí ọ̀rọ̀ àwọn sàbíyàtì láwọn obìnrin lànàbí ń sọ yìí bó wàá ní èmi àti rẹ lọ́dọ̀ ọkọ wa àti ìyàwó wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìwọ ọkùnrin ẹ̀fà fòhún nàbẹ̀rẹ̀ jìmá òun náà ní kọ́ máa súnmọ́ ká máa sọ̀kọ́ láyà ká máa súnmọ́ra wọn eléyìí ọ̀ràn àyà ni fún ọkùnrin kò gbọ́dọ̀ máa fi oorun jẹ ìyàwó rẹ̀ yíyà nítorí pé ànábì ní inna li rabbika alayka haqqa ànábì ní ọlọ́run ọba rẹ̀ o ó ní àwọn ìwọ̀ kan tó jẹ́ pé ó di ọ̀ràn àyàn lérí rẹ̀ tó gbọ́dọ̀ fún ọlọ́run òun náà ní kó máa sìn ọlọ́run ìbáàdà wa inna li nafsika alayka haqqan ìwọ náà ní ìwọ̀ lọ́rùn ara rẹ̀ tó gbọ́dọ̀ fúnra rẹ̀ òun náà ní kó máa jẹun tó dáa kó máa sinmi wa li ahlika alayka haqqan lẹ́yìn náà ìyàwó rẹ̀ òun náà ní àwọn ìwọ̀ lọ́rùn rẹ̀ tó fẹ́ fún nínú àwọn ìwọ̀ téèyàn máa fún obìnrin tó jẹ́ pé wọn ò lè fún nílé wọn òun náà ní kéèyàn máa láṣepọ̀ pẹ̀lú ẹ̀ kéèyàn máa súnmọ́ gbogbo ọkùnrin tí máa ń ṣe báyìí yóò máa fi súnmọ́ ọlọ́run ọkùnrin tó bá lóhùn súnmọ́yà òhun mọ́ yóò máa fi jìnnà sọ́lọ̀ ni kọ́lọ́ mọ́sẹ̀ sọ wá ń bẹ̀ nínú àwọn ìwọ̀ ádámù dọ́rí bi ha ọkùnrin kan ò gbọ́dọ̀ síwọ́ báyìí kó lóun fẹ́ lu ìyàwó òun kọ́ wá lù lálùdákú kọ́ máa wá wéyìn wáyà kọ́ máa ja lọ́rẹ́ kọ́ máa gba pákó kọ́ máa fọ létí kọ́ máa gba lójú kìí sọkùnrin rẹ̀ ànábì ni wàlá tẹ́tẹ̀rì bù ha ànábì lẹ́ni kọ̀ọ̀kan yín tẹ́ ẹjọ́ olùgbàgbọ́ òdodo ẹ má lu ìyàwó wàlá tó kọ́ bẹ́ẹ̀ ẹ sì gbọ́dọ̀ máa fi àwọn láìfi ara ẹ gbọ́dọ̀ máa fi bú wọn ẹ sì gbọ́dọ̀ máa rán sílé wọn wala tahjur illa fil bayt ẹ sì gbọ́dọ̀ yàn lódì jáde kúrò nínú ilé nínú ilé ní kẹ́ ẹ ti yan di o tẹ́ ẹ bá ṣe fẹ́ yan di kán lè bá yí padà lérí tí wọ́n ń ṣe ẹ má jáde ńlé fún o ẹ má kọkùn ẹ má kọ ìyàwó sílé kẹ́ jáde fún ìyàwó o ẹ parí ẹ nínú ilé. mujalasatuha wal istima'u ilayha wa musa'adatuha kó máa tẹ́tí sí àwọn àròyé àtàwọn ẹjọ́ rẹ̀ kó sì máa ràn án lọ́wọ́ lérí iṣẹ́ ilé eléyìí akọ lára anábìwá muhammad sallallahu alayhi wa sallam eléyìí máa ń jẹ́ kí márèèjì kó ní àlàáfíà àwọn sàhábà wọn làwọn kan wà nábìtì lọ́pọ̀lọpọ̀ àwọn àsìkò àwọn sáré pé ọ wà nulẹ̀ lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ tásìkò òrùn bá tó nìkan ní ọjàde àwọn wá béèrè pé kí lànàbì máa ń ṣe nínú ilé lọ́dọ̀ yín wọ́n ní káànáfin mẹ́rin náà ti àlè yìí wọ́n lànàbì máa ń ràn wá lọ́wọ́ lérí iṣẹ́ ilé Anabi, anabi, tọ́lọ́run rán sí gbogbo ayé wọ́n ní tún ráàyè láti máa ra àwọn ìyàwó rẹ̀ lọ́wọ́ lérí iṣẹ́ ilé ànábì fi ìyàwó lẹ̀ kọ́ lọ́ba ń kó lóun tíráfù lọ gbogbo àwọn eléyìí ó kù díẹ̀ káàtó ẹ̀yàn màyá mi nínú ẹ̀sìn wa àwọn ìwọ̀ tá a kà kalẹ̀ yìí tá a bá mójútó àwọn ìyàwó wa wọ́n máa fẹ́ràn wa àwa náà sì máa fi wọ́n gba aládá lọ́dọ̀ ọlọ́run ọba tó bá dejọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn ìwọ̀ tó jẹ́ ti ìyàwó tó gbọ́dọ̀ fún ọkọ tiẹ̀ náà asàlàyé lérí ẹ̀ wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh.